Galatia orí kejì. Lẹ́yìn ọdún mẹ́rìnlá ni mo tó tún gòkè lọ sí Jerúsálẹ́mù pẹ̀lú Bánábà. Mo mú tútù lọ́wọ́ pẹ̀lú. Ọlọ́run ni ó fi hàn mí lójúran ni mo fi lọ. Mo wá ṣe àlàyé níwájú àwọn aṣáájú nípa ìyìn rere tí mo ń wàásù fún àwọn tí kìí ṣe Júù. Níkọ̀kọ̀ ni a sọ̀rọ̀ kí gbogbo eré ìje tí mò ń sá àti èyí tí mo ti sá má bàa jẹ́ lásán kì í ṣe ọ̀ranyàn ni pé kí a kọ títù tí ó wà pẹ̀lú mi nílà nítorí pé ọmọ ẹ̀yà gíríkì ni àwọn tí ó gbé ọ̀rọ̀ nípa ìkọ̀là títù jáde ni àwọn arákùnrin èké tí wọ́n yọ wá wo òmìnira wa tí a ní nínú Kristi Jésù kí wọ́n lè sọ wá di ẹrú òfin ṣùgbọ́n a kò fi ìgbà kankan gba wọ́n láàyè rárá kí ó má dàbí ẹni pé ọ̀rọ̀ tiwọn ni ó borí kí òtítọ́ ìyìn rere lè wà pẹ̀lú yín ṣùgbọ́n àwọn tí wọ́n ń pè ní aṣáájú nínú wọn kò kọ́ mi ní ohun titun kan ohun tí ó mú kí n sọ̀rọ̀ báyìí ni pé kò sí ohun tí ó kàn mí nínú ọ̀rọ̀ a jẹ́ aṣáájú tàbí a kò jẹ́ aṣáájú ọlọ́run kì í ṣe ojúṣàájú ṣùgbọ́n wọ́n wòye pé a ti fi iṣẹ́ ajíhìnrere fún àwọn aláìkọlà fún mi ṣe gẹ́gẹ́ bí a ti fún pétérù ní iṣẹ́ ajíhìnrere fún àwọn tí ó kọlà nítorí ẹni tí ó fún Pétérù ní agbára láti ṣiṣẹ́ láàrin àwọn tí wọ́n kọlà ni ó fún mi ní agbára láti ṣiṣẹ́ láàrin àwọn tí kìí ṣe Júù nígbà tí Jákọ́bù Pétérù àti Jòhánù tí àwọn ènìyàn ń wò bí òpó nínú ìjọ rí oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti fi fún mi wọ́n bọ èmi àti Bánábà lọ́wọ́ gẹ́gẹ́ bí àmì ìdàpọ̀ wọ́n ní kí àwa lọ sáàrin àwọn tí kìí ṣe Júù bí àwọn náà ti ń lọ sáàrin àwọn tí ó kọlà nǹkan kan ni wọ́n sọ fún wa pé kí a rántí àwọn tálákà láàrin àwọn tí ó kọlà òun gan ni mo sì ti dàníyàn láti máa ṣe ṣùgbọ́n nígbà tí pétérù wà ní antioku mo ta kò ó lójúkojú nítorí ó ṣe ohun ìbáwí nítorí kí àwọn kan tó ti ọ̀dọ̀ jákọ́bù dé pétérù ti ń bá àwọn onígbàgbọ́ tí kì í ṣe júù jẹun ṣùgbọ́n nígbà tí wọ́n dé ó bẹ̀rẹ̀ sí fà sẹ́yìn ó ń ya ara rẹ̀ sọ́tọ̀ nítorí ó ń bẹ̀rù àwọn tí wọ́n fẹ́ kí gbogbo onígbàgbọ́ kọlà àwọn júù yòókù bẹ̀rẹ̀ sí ṣe àgàbàgebè pẹ̀lú pétérù wọ́n tilẹ̀ mú bánábà pàápàá wọ ẹgbẹ́ àgàbàgebè wọn nígbà tí mo rí i pé ohun tí wọ́n ń ṣe kò bá òtítọ́ ìyìn rere mu mo wí fún pétérù níwájú gbogbo wọn pé bí ìwọ tí ó jẹ́ Júù bá ti ń ṣe bí àwọn yòókù tí o kò ṣe bí àṣà àwọn Júù kí ló dé tí o fi fẹ́ kí àwọn tí kìí ṣe Júù ṣe ara wọn bíi Júù àwa tí a bí ní Júù tí a kìí ṣe ti àwọn orílẹ̀-èdè yòókù tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ mọ̀ pé kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run yóò dá láre nípa iṣẹ́ òfin àfi nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi àwa pàápàá gba Kristi Jésù gbọ́ kí Ọlọ́run lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀ kì í ṣe nípa iṣẹ́ òfin nígbà tí à ń wá ọ̀nà ìdáláre nínú Kristi bí a bá rí i pé ẹlẹ́ṣẹ̀ ni àwa náà ṣé Kristi wá di ìránṣẹ́ ẹ̀ṣẹ̀ ni rárá o nítorí bí ó bá jẹ́ pé àwọn ohun tí mo ti wó lulẹ̀ ni mo tún ń kọ́ èmi náà di ẹlẹ́ṣẹ̀ nítorí nípa òfin mo ti kú sínú òfin kí n lè wà láàyè lọ́dọ̀ Ọlọ́run a ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi mo wà láàyè ṣùgbọ́n kì í ṣe èmi ni mo wà láàyè Kristi ni ó ń gbé inú mi ìgbé ayé tí mò ń gbé nínú ara nísinsìnyí nípa ìgbàgbọ́ nínú ọmọ Ọlọ́run tí ó fẹ́ràn mi ni ó fẹ́ràn mi tó bẹ́ẹ̀ tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí mi kì í ṣe pé mo pa oore ọ̀fẹ́ Ọlọ́run tì nítorí bí ènìyàn bá lè di olódodo nípa ṣíṣe iṣẹ́ òfin a jẹ́ pé Kristi kàn kú lásán ni